مالك وما كسب في جيدها من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله lẹ́yìn ìgbà tí a ń ta ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó kọ́dàr tó ní kí yawmu àfòlàfà tó ní ó bá wa láyé àti láyé wa eléyìí tó ṣí ọjọ́ ẹ̀ẹ́dọ́ nínú oṣù kínní ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ó lé mẹ́jọ ìyẹn tó túmọ̀ sí pé wàgádà àwòlá tó di yawmul arbi'a yóò máa jẹ́ yawmul táàsì tálẹ́tẹ̀ ní yóò máa tá a tú àá eléyìí tá nàbí sallallahu alaihi wa sallam tó sọ̀rọ̀ pa yóò máa àṣùrọ̀ yóò máa àṣùrọ̀ yẹn yóò máa làásìr min sharri al-muharram ọjọ́ kẹwàá nínú oṣù kínní muharram eléyìí tí ọlá pọ̀ orí pọ̀ nínú àwọn oṣù tó pọ̀ oṣù yìí bá ti mọ orúkọ tí ọba dẹ́dàá pé al oṣù àbẹ̀wọ̀ a ti mọ̀ pé àwọn oṣù abẹ wọn nínú Islam ọba adẹ́dà ṣàlàyé fún anáà Qur'an pé inna iddata shuhuri inda Allah ìtìnà aṣàṣà. Mínìhà mẹ́sìnrin nínú rẹ̀ hóró àbẹ̀wọ̀ ni wọ́n ìjà ń bẹ̀. Tó tiẹ̀, òun náà ni Muharram, Zulkaada, Zulhijja, tó ti yé ó wá kó da rọ́jàmù dá dúró mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀léra wọn rọ́jàmù yìí ni ó dá dúró wàbí Allah subhanahu wa ta'ala kó jọ kó má fà yọ nítorí wa lábẹ́ kó jọ kó fi wá sínú ẹni ìkẹ́ a rí i pé tó bá di gẹ́gẹ́ bí àdéhùn eré ìtọ́jú látọ̀dá nàbà Muhammad nípa ọlá tí ń bẹ́ẹ̀ bí kí n ò gbà wẹ̀ yọ máa ṣúrọ́ ó ní tí ẹni tó bá gbà wẹ̀ aṣúra àfihàn yóò kápẹ́ wọ́n sánà tẹ̀lé náà di yà tí yẹn bá gbàwẹ̀ níjọ àlàmísì tí ń jẹ́ ọ̀tún láì yóò sì dé bí ẹni tọ́ba adẹ́dà forí ẹ̀ṣẹ̀ rẹ̀ ọdún tó lọ jìn ìyẹn ní gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ lọ́dún tó lọ ọba adẹ́dà forí ẹ̀ṣẹ̀ yẹn ìyẹn pé láì jẹ́ kó tọrọ àforíjì àbáwọn àtẹ̀tẹ̀tẹ̀ tí ó tẹ̀mọ́ kó da ọlọ́ọ̀bà àforíjì rẹ̀ so Ànábì sallallahu alaihi wasallam tó wá rí táwọn akùnfà àwọn Yahudi Madina ó ní tọ́ba abẹ́gbà bá jẹ́ kó òun di ọdún tí ń bọ̀ ó ní làásù mẹ́lìlá sáásá wà láàṣẹrọ ó lóun gba ìkẹ́ ẹ̀fọn àbí kí ni ìkẹ́ ẹ̀wá ní rìwáyà kan ní ó ní súnmù tààtà àwọn súnmù yẹ́wò máa kọ́pìlà á wà yẹ́wò máa bá a dà ó ní rìwáyà yẹn ní ẹgbàáwẹ̀ lọ́jọ́ kan ṣáájú rẹ̀ àbójọ́ kan ní ìsúná lẹ́yìn rẹ̀ ká lè yapa owó àwọn èèyàn yìí eléyìí tí ó fi yé wa tá a bá ti tẹ̀lé súrà tá a kà lọ òní pé gbogbo ọ̀nà tí èèyàn bá fẹ́ fẹ́sìn rẹ̀ jọ kí ìṣe Islam yẹn gbọ́dọ̀ jẹ́nu sí. tó bá lè mú àmẹ́bọ̀ Muhammad kí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá a tó fi ní ọjọ́ yẹn òun sọ pé kì í sọjọ́ tó tóbi àmọ́ ò fẹ́ kó jẹ́ pé kán wá lóhun àti kùfàr àwọn níjọ ń bá wẹ́jọ́ kan náà rárá kì í ṣe bá àmẹ́bí yé ètò wọn ó yẹ kó yé wa rárá bẹ̀ẹ̀ àfẹ́ látọ̀dọ̀ ọba adẹ́dà ẹ tó ti islam ni àwọn tí wọ́n lè láwọn sẹ́ẹ̀sì ṣáájú rẹ̀ kò sí lórí islam dáni ó fẹ́ sàánú wa láti dá àwa tá a padà sórí islam torí pé a rí pé dókítà máa dẹ́dà sọ fún kẹ́yìn nínú àwọn àyà tó sọ kalẹ̀ fún anábọ̀ muhammed ní ọmọ arafa nígbà tó bá dẹ́rẹ́ sọ pé al-yawma akmaltu lakum dinakum. al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati ó ní lónìí òun ọba bẹ́ẹ̀dá òun parí ẹ̀sìn yín òun parí ẹ̀sìn yín wá àtìmọ́mí tù bó ti pé mẹ́rìnlá ìdẹ̀ra mi pé lónìí bẹ́ẹ̀ sì ní ayé ti pé lónìí eléyìí tá a bá lọ bẹ̀ ni pé wà á rọ bí ìtù ìdánkùnrin ìsìlámù ẹ̀dínà lónìí lòun ọba bẹ́ẹ̀dá tó yọ lọ rọ ìtù mo yọ lọ ajẹ́ àwọn olùmọ̀sọ̀ gbogbo yàtọ̀ yọ ìyẹn ni pé mo ti yọ́nú sí islam àmọ́ islam tán tó ṣáájú rẹ̀ ń ṣe nǹkan ẹ̀rí támẹ́tì sọ̀tàn bá fẹ́ sọ̀rọ̀ àgbáwẹ̀ yóò ní máa ń sọ ọmọ ọ̀rọ̀mọ̀gọ́nà ìmẹ́ẹ̀nà ọ̀tìsà ẹni bá fẹ́ gbáwẹ̀ Ramadan nígbàgbọ́ nítẹ̀lé torí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àwẹ̀nu tó bá fẹ́ sọ̀rọ̀ hajj ó ní òzú ání mẹ̀nàkíkà tẹ́ bá fẹ́ gba iṣẹ́ hajj ọ̀dọ̀ ohun àmẹ́tì ẹ má ṣe báwọn lárúbáwá ṣe ń ṣe àgbáwọn kan ṣe láwọn síkí ní oṣìṣẹ́ àjò nígbà tó sọ̀rọ̀ sọ̀lá nǹkan ìrún kíkí ó ní sọ̀lú kàmáàrà àìsùnmú ní ìsọ̀lú ẹ kírun bẹ́ẹ̀ bá ṣe rí tí mò ń kí ajẹ́pẹ́sì nǹkan bá dé lónìí tó bá lóun fẹ́ kírun bá kàánú rárá àkírun tiẹ̀ kódà tó dá apá àgbàjù bẹ́ẹ̀ lọ áàdébí tó bá jẹ́ kó dọdún mi tó ń bọ̀ tó ń bá sẹ̀mí dọdún mi tó ń bọ̀ òun ò ní gbà bẹ́ẹ̀ sí ìgbà wọn òun gba kẹsàn-án àti kẹwàá àdúgbò gba ìkẹwàá àti kọkànlá abẹ́ aláàbòjò mọ́tàjọ́ rọ̀ fún wa òjò kó gbalẹ̀ sí fún ọlá ìtọ́ méjì rẹ̀ ọlọ́run so àrídì parí súrọ́tù súrọ́tù kàfírún tó ń bẹ́ẹ̀ ní pé làkún dínùkún làkún dínùkún èyí tẹ́ ìpìlẹ́sìn yẹn tó jẹ́ kókó nǹkan máa jẹ́ sí yín wàlíyà di ìsìláàmù tèmi kọ́mọ́lẹ́kẹ́ ni kò wọ́n jẹ́ tèmi náà tóbi ká ti dúró ní jẹjọ náà lónìí àwọn afẹ́ bẹ̀rẹ̀ súrátù nasir súrátù anasir a rí pé pẹ̀lú orúkọ yẹn ó yẹ ká lè rò pé kí ni ó lè máa kó sínú àti bó ló ti sọ kalẹ̀ súrátù nasir gẹ́gẹ́ bí afáwọn ẹni náà bá ti ti sọ olówó àánú àwọn súrà tó sọ kalẹ̀ kẹ́yìn fanagbọ Muhammad máa tó bá ti tòjú lọ́tòsí súrà tó sọ kalẹ̀ lójijì kẹ́yìn fún anabi ní súra tó dẹ́sẹ̀ wa kódà àwọn kábàáyé sọ pé súra tó sọ kalẹ̀ lóde bí kẹ́yìn fún ní tí súra ní súra mọ́ ní súra tó ní anasir kí ni túmọ̀ súra tó nasir ìyẹn ni pé látara àrànṣe kíláàkì àrànṣe òṣìṣẹ́ lárànṣe ju ìborí ọ̀tá àbí ìrí ìmútógbòǹgbò ìrúngbà ìrìnà gẹ́gẹ́gẹ́ni àrànṣe lórí ìrúngbà ọlọ́run lórí ẹ̀ súra yìí eléyìí tó sí èméjì lórí ẹ̀ ó sọ kalẹ̀ fún anábọ̀ Muhammad kí atọ̀ lọ́lọ́ fún nígbà wọn bó wà mẹ̀jìnà tí ń sàlàyé tí ó padà ṣẹlẹ̀ fún láyé. súra ni ó wà mọ́ àwọn súra tó lọ́lá tọba adẹ́gà nígbà tó ń sọ̀rọ̀ yìí pé ìdípayá fátìwù ń bẹ̀ yẹn ìyẹn ni pé fátìwù kí ni fátìwù mẹ́ta pé tó ti ó ní ìnà lẹ́nu fàrọ́bà àlẹ́kà ọba tí ó ṣe alkùnrán fàrọ́bà nazala àlẹ́kà alkùnrán làárọ̀ dúkà ilẹ̀ ìhàn òun ó padà sí kiri òun ó padà bẹ́ẹ̀ padà títí tó ń sáré ọkùnrin òun náà lọ́kà àtẹlẹ́yìn ní àlè ayé ẹlẹ́kẹ̀ẹ́ tó fi túmọ̀ sí pé ànábì ó padà wọ Mẹ́kà mẹ́ni tí ó ti òun náà lè sọ́tẹ̀lì fàtẹ́hìn nígbà tó bá dẹ́gbà sọ pé iná fatahna ilé ọ̀kan yẹn Allah subhanahu wa ta'ala tó fi ń rinlẹ̀ wípé làkọ́dù sọ̀dá kọ́ ó ní pàápàá ọba dẹ́gbà ó mú àlá tá a fi kú ṣá àfọwọ́. ẹni pé là là láàmù yẹn wọ́n pè ní láàmù kọ́tà àwọn kan ní láàmù tàwùjì là pàápàá bẹ́ẹ̀ni tẹ́díkù nínú ẹ̀lẹ́ ọ̀padà wọ mọ́tàkì àbẹ̀wọ̀ wọn ni ẹ̀ ń pẹ̀lú wọn lọ ó wá ní ẹ̀rí ìjọ ìlú tuntun bá nẹ́bí ètò wọ mọ́kà ìrìn pé ọ̀ ní ìwọ̀ lẹ́ni tí ó jà ó wá ní àmì lẹ́ni tí yóò wọ̀ pẹ̀lú fọ̀kàbalẹ̀ torí ìlú fọ̀kàbalẹ̀ ni kò dá kẹ́bí jàgídíjà so ara rẹ̀ ni súrà yìí náà padà establish torí pé Allah subhanahu wa ta'ala súrà yìí ó sọ kàlífà nẹ́bí ní

súra wo ló sọ̀kalẹ̀ gbẹ̀yìn nínú mo nínú alukọ̀tán kúntù ó ní mo sọ pé náà ó ní ìdájá à mẹ́tòrò mọ́ ìgbà àyíké fún àbá ti fẹ́ kàn fáàmù lẹ́nu rẹ̀ pé ìmọ̀ bóyá wọn náà mà ìgbà tí ẹni náà ẹ̀kọ́ tí nàbá ti sọ nígbà tó lọ́pẹ́ ìdájá à mọ́ ti kọ́ ọ̀la dákítà ẹni nàbá ti ní òdodo ló sọ. súra yìí nínú tí súra yìí kó sínú ìyẹn súra tẹ̀lé àwọn sóra ti gbàgbá àmìsọ̀rọ̀lá wà lùbẹ́kẹ̀ ó ní pé ó wá sọ̀rọ̀ nípa àsìkò ikú òláyé òjíṣẹ́ ọlọ́run kò ti súnmọ́ bóla ti rí yẹn bá a fà wá nínú àbá tí wọ́n bí ọlọ́wọ́ àníwọ̀n rìwáyà bọ̀bárí rahimah wọ́n wà ní sáwà fà á ó ní umaru rọ́bì ọlọ́wọ́ ní àsìrò rẹ̀ àsìkò ìjẹ́ ìlàbà rẹ̀ ó máa kó àwọn àgbàgbà fàábẹ́jọ kódà rìwáyà yẹn ní mílẹ̀ torí pé àwọn tó jagun bá dàgbà ẹ̀rí pàṣẹ rẹ̀ nínú àwọn ọ̀pọ̀tàǹkó sàábà náà wà mẹ́rin ó lọ́wọ́ máa ń kọ́ àwọn àjọ ó lẹ́kọ̀ọ́ kan ó máa ń mú ìbùnú àbáṣì ó máa ń kíni ó máa ń mú wọ ìdìbò yẹn so àwọn sàábà gẹ́gẹ́ bí ìdí yẹn wọn kàkà yìí ara wa kàkàbà wàyàkọ̀dọ̀ wọn ojú wọn máa ń change bẹ́ẹ̀ ni wọn bí wọn ló pé a ọ máa mú ọmọ kékeré yìí wọ àárín wa ìbùnú àbáṣe ẹnu tí ọjọ́ ìgbà káàkiri bá ní kápá àfáwà lọ́mọ ike torí pé nínú àbá àti wọ́n ṣe ìjírá sallallahu alaihi wasallam tábìlì ṣe ìjírá wá sí nàìjíríà láti kò sáà wáyé àfáwà nínú àbá àti ọjọ́ ọdún mẹ́wàá lọ òwúrọ̀ àìsàn pé kuntu minal mustada'afina minar rijal mo wà nú àwọn ọ̀lẹ́ níjọ́ ìjọba ní òun àtìyá òun àwọn òlè ṣe ìjírá nígbà táwọn èèyàn lọ kí ni làwọn tó bàbá plọ́ọ̀sì rẹ̀ níjọ́ tí wọ́n jagun bá báyìí kò ní kọjá ọmọ tàbí iye ẹ̀sìn lọ. so òun náà lè sí nínú àwọn tó lọ mú tí wọ́n lọ bá báyìí pàtó wọn àtàfà wà pẹ̀lẹ́ ọmọ rọ́bà ọ̀sẹ̀ àlọ́ àmì lè fi kiri wọn ò wítẹ́sì bàbá ó fà ó máa ń dun àfà wa àbẹ̀lẹ́ ọmọ rọ́bà wípé tó bá dá àpò òun wọn yìí fi àlùbàdìrí wọn yìí fi kún bí ara bá dà lọ ó máa ń dun ká torí pé ó dọ́ mọ́ bí 13 yíyẹ ní bàbá àti wọn wà jáza àbẹ́bí òjò lọ nígbà tó wá dogo ohun tó lóde kí ni lójú òjò lọ òun fúnra rẹ̀ kọ́ so àwọn àsọ̀hábẹ̀ ìbàdàn tó jẹ́ pé ọlá kan ní fún wọn kákàkà wọn pé àwọn ará bá dárì ọlá kan ní láàrín àpáàtì sọ́sọ́bà ìjẹ́kílẹ̀ orí ìjẹ́pàdé ọlá kan ní alákọ̀ọ́kọ́ ni àwọn ìlú dùkúlù islam àwọn tí wọ́n tó kọ́kọ́ wọ́n kí ni islam ọ̀gàbọ́nà so ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ oníkan wá pè ni alibadẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tó tún lọ́la tájú wọn àwọn ní alimọ̀ àjẹrú àwọn tí wọ́n kọ́kọ́ ṣe ìjẹ́ra lọ sí abáṣà ọ̀pọ̀ tó láyé àwọn yẹn àwọn tí wọ́n wá ní kankan lórí ẹ̀ àwọn àfahàbò gbéyàtọ̀ rìndíwá àwọn tí wọ́n tẹ̀lé ànábì láti wọ mọ́kà lákọ̀ọ́kọ́ lọ́dún kéde tí wọ́n ráyè wọ mọ́kà tí ànábì sọ̀tún tẹ́ḿbà ànábì sàdéhùn lábẹ́ kí ni lábẹ́ àwọn àfàbẹ̀bẹ̀ yà tẹ̀sí wa ọ̀tọ̀tún làwọn ẹni àwọn tó bá bẹ́ẹ̀ gbogbo àwọn ẹ̀yẹn ẹni ẹ̀fà ni wọn gbogbo àfàbẹ̀ ẹni ẹ̀fà ni wọn bẹ̀tẹ̀ wọ́n tún wá ní ìpele ìpele ó ní ẹ̀rí tata Allah bá fẹ́ sọ̀rọ̀ wọn tó bá fẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ pa wọn àwọn tó gbáwájú mílíọ̀nù àwùwalé àwọn ẹni àkọ́kọ́ wọ́n ní àjírí na wa la nínú àwọn tí wọ́n ṣe jíra àyíká láti mẹ́ka àbí láti bòmí wá sí mẹ́jìnà wọ́n àn sọ ló tó wá kà wọ́n tí wọ́n gbà wọ́n láyé ìlú wọ́n lẹ̀ ní ìrẹ́ dáadáa àtàwọn tí wọ́n tẹ̀lé wọn lórí dáadáa bọ́lá ń lọ bẹ̀ ni pé wọ́n máa mú àfọwọ́ wọ́n máa mú wọ àwọn àgbààgbà fún ara tó bá dásìkò general àgbàmọ́ ìjòkó yìí ìjòkó headers ìjòkó ní kíni ìjòkó àwọn kíni headers àwọn aṣáájú ni ó bá rúwa ní ẹ̀sẹ̀ sùúrù ń jẹ́ ẹ̀mọ́ tí mo fi mú sí ìjòkó yìí ó wá lójijọ́ kan kò mú lọ́jọ́ kejì àbáwọn ìjòkó mi ìjòkó wọn wá mú wọlé mọ́tò wá dé ìjòkó yẹn ó ní pàmò ẹ̀tọ́kùn lúnà fi súrà ti ìgbà já àdéṣọlọ́lá ìwà oníkìlẹ̀ bẹ́ẹ̀ sọ pẹ̀lú ìtumọ̀ ìdájá à nẹ́sùn wọ́n ìwọ̀n pàtó kí ni ìtumọ̀ rẹ̀ ó wọ́n à ìdájá à nẹ́sùn ṣùgbọ́n àìkò ti sọ fún wa tó kílẹ̀ rẹ̀ pé nígbà tó lọ́n bá sí mẹ́ka fún wa àtàwọn ẹ̀sẹ̀ báàgì jẹ gàmà lórí kiri lórí àwọn ọ̀tá ó dẹ̀ tí wàá lọ pé ó pé wọn alákèésí ká máa pàkọ́ mọ́ ọlọ́run umar rọ́bì aláwọ̀ àná ó wá dojú kọ àfáwà ibn abbas ó ní pàmò ẹ̀sọ̀ fún lóye ibn abbas kí ló fẹ́ sọ ìrẹ́sìn abbas ọ̀tún sọ lẹ́yìn oni bal oni la oni sábà yóò rí bẹ́ẹ̀ oni bal ló ìyà ilé ìnìyàyà tó ájàlẹ̀ ẹ̀sùn lọ sọlá ó lọ́lọ́run túfọ̀ àsìkò ìkú láyé òṣìṣẹ́ ọlọ́run fún mi ẹwọ gbàgbé ọlọ́run tó kiri ó ń túfọ̀ àsìkò ìsúnmọ́ ìkú láyé òṣìṣẹ́ ọlọ́run náà ẹgbọ́n kí ni Umaru sọ Umaru ní làálàmù gbẹ̀rẹ̀ sẹ́ẹ̀rí tó sọ àwa àmàtúmọ̀ ní yàtọ̀ sí túbọ̀ ibẹ̀ láti ní pé àwọn sọ̀hábà dáradá sí mú àwọn náà ìpele ni wọ́n ìpele báwo ó ń bẹ́nu àwọn akọ́tẹ́kẹ́ ní kọ̀ọ̀há àfa àwọn àbẹ̀lẹ́ ọmọ mẹsùlùmí wà mú wọn nínú àwọn tí wọ́n nímọ̀ nípa alàhálà wà nàrà sókè nínú àwọn àgbà àfa tó mọ̀ nípa tẹ̀sírìkì sókè àbákẹ́sì dìkì rọ́bì àdáwà kíláàbí àbákẹ́sì dìkì so bí wọ́n ti jẹ́ kàlífà bẹ́ẹ̀ ni wọ́n ti jiná nínú ma abakọ sèdè umar bin khattab usman bin affan ali bin abi talib ló wá kàmá yẹn so lójú sọ pé àwọn òmùtúmọ̀ mí yàtọ̀ sí kíni yàtọ̀ sí súpà yìí àyè ti wúlò náà ṣẹlẹ̀ nígbà tó ti kúrò láyé ìjà tọ̀lọ̀ náà kó máa bá bí umaru náà ṣe màtó yẹn umaru ní rárá òun ò bàbá náà ti kúrò láyé ẹni bá sọ pé àná ti láyé òun ó ṣe kí òun bì lọ́rùn ni. ọ̀yà kílà abakiri sọ fún bàtà abakiri dé abakiri sì pẹ́ torí pé kò sùn nítòsí mẹ́dínà jọ náà ní a ah, ó lọ sùn gàdàǹgbò ẹ̀wò kó tó wá dé ìgboro ẹ̀pẹ́ yóò pẹ́ ó sábà sí wàhálà ti wà táwọn ẹ̀sìn lédèdè rárá máa bá sùn lọ́la máa bá sùn ojúṣe ọlọ́run sí abakiri bá sọ̀rọ̀ pẹ̀lú tó bá ìfẹ́ tí kí ni ìfẹ́ ti bójú umar ó ti ti borí ọkàn rẹ̀ pé ànábì òjẹ́ fún ó ti gbàgbé pé èèyàn ni ó wà fẹ́ dá padà ó ní aláàrí sí ìyá ọ̀sán sí sùúrù ó ní pàmà tàfún ó ní kí ni ìwọ náà só gbàgbé ni bólú ọba dẹ́dà fọ́fún kí ló bá ṣe ń òràn létí ó wá ní níjọ́ tó bá dẹ́dà sọ fún pé wà á máa mú hàn lẹ́bi. ó ní sọ gbàgbé pé òun ló káyà ìfún wa pé wà á máa mú hàn lẹ́bi. òsì ń muhammed jàpọ̀ bá kì í ṣe nǹkan kan ilá rọ̀ṣúlù òjíṣẹ́ mi kọ́dẹ́kọ́lá awon ń kọ́bílì ti ṣáájú rẹ̀ afa inú mẹ́ta okùn nílà àìgbà okùn nínú ilé ó sùn ó fọwọ́ kú yìí àwọn okùn pa ọlọ́run tó ń ala ṣé ẹ̀yẹ́ lè padà ẹ̀ sọ pé èsì ìsìlámù mẹ́ni wà mẹ́rin ọ̀dìbò ala ẹ wá ẹni bá tẹ́sẹ̀ sẹ́yìn torí bá àgbẹ̀dẹ̀ kú láyé àgbẹ̀dẹ̀ kì í sọ ọlọ́run èyí ẹni àwọn tó tẹ̀ ṣáájú lọ́nà àwọn àgbẹ̀dẹ̀ ọlọ́run àwọn àgbẹ̀dẹ̀ kì í wọ́n sì kú padà ní tó náà bá wá sì kú padà báwọn àgbẹ̀dẹ̀ tó ṣáájú lé sí kú padà ń pè òní tẹ̀lẹ̀ tẹ́sìn oníwàláyé yàgòrò ọlọ àṣeyà kò lè kólera kankan bá ọlọ́run sọ́kẹ́tẹ̀ sí rẹ̀ tó ti yé ẹgbọ́n tí wọ́n sọ nígbà tí àbákẹ́ káyà yẹn ẹgbọ́n wọn kan bábákẹ́ káyà yẹn kí ni wọ́n ṣe ó ní ara mi ti tutù olóògbà nígbà pé ẹsẹ̀ mi ò lè gbé mi dúró mọ́ tí ẹ̀mọ̀ sábà gbómi sí ẹ̀ lábẹ́ á ah! ó ti dànù sí mi lá ìyẹn ni pé umaru ní owó bígbà kó òun bẹ́ẹ̀ gbọ́ kí ni o ògbọ́ ẹ̀ rí kí la bẹ́ẹ̀ ló mẹ́rin pé fíkìwù kí ni o fíkìwù Abubakar pé ìmọ̀ àgbọ́yé ìtumọ̀ àlùkòrán ta ìjọ tó ti kà á fún wa wà láti mọ̀ pé yóò kúrò láyé lẹ́tìrì ìjọ tó ti kà á fún wa làwọn ti mọ̀ pé yóò ti kí ni yóò kúrò láyé àákàn méjì àti mọ̀ pé kí ìmọ̀ tó sùn lé àti kí wọ́n pa nìkan lè tẹ̀lé lórí yìí torí èyàn torí wọn pa náà àwọn anábì Ọlọ́run tó ń bẹnu wọn tó fọwọ́ rọ ikú tó yẹ kó rẹ̀ jẹ́ tuntun sí wa

wàdọ́ nìkan ó sunkún nígbà tó sunkún ànábì wa sọ fún pé má bànújẹ́ kóńtì awọlẹ̀ ní alilẹ̀ ha ọ̀bì ìrẹ́ lẹ́ ọ jẹjẹ àkọ́kọ́ tí ó kọ̀kọ́ bá mi nínú kí ni ó ní ìtúná wàrà lẹ́nu wàdọ́ nìkan ó tó túmọ̀ sí pé yìí ó sọ̀rọ̀ nípa àsìkò láyé بسم الله الرحمن الرحيم إذا جاء أنفر الله والفتح ورأيت الناس يدخلون في الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إذا جاء ilé òṣìṣẹ́ ọlọ́run nígbà tó bá dé nasrullah àrànṣe látọ̀dọ̀ Allah tó dára sí kíni àrànṣe ọlọ́run tárànṣe ìbá ṣe tọ́lọ́ ẹ̀ lọ́pọ̀ pẹ̀lú àrànṣe bẹ̀ tárànṣe bá járànṣe àtọ̀dọ̀ ọba dẹ́dà wa kò jẹ́ kíni kò sí mí ìfẹ́lẹ́ ìgbà àrànṣe torí kò sí tó lè tún rẹ̀ ẹ̀ tọ́tọ́ bá aláàfọ́ ni ó ní kí ń sanṣúrù wọ́ yọ̀ọ̀nù

nígbà tí wọ́n lè jáde níbo nínú ilé ohun àlùbá bẹ̀rẹ̀ fáríyàtẹ̀ ilé ọmọ ẹ̀fẹ̀lẹ̀báà nígbà tí wọ́n wà nínú kíni o nínú kòtò ìyẹ́ túmọ̀ sí pé àrùn tí ọba dẹ́dà òun fi òjíṣẹ́ rẹ̀ lẹ́lẹ̀ tòlọ́ba dọ́dọ̀ sọ pé ìdá já à gbogbo ògbà tó bá ti dé ìdá ìlú fútọ́sì ìdúró sọ̀rọ̀ parí. ìlàdá nígbà tó ọba bá rí tó bá dé kí ni o nẹsùn mọ àrántí ọlọ wàlúfàtàkì tọlọ ọba aláàbá ti gba fún ọ ó ti gbà yìí ó lè ti gba torí pé yàwó pátá òun ọdún kejì ó tura ọba ní rárá lóòótọ́ lọ wọ àmọ́ kí ìtọ́jú àmọ́ ó kẹfẹ́ tí ó fi wọ ó wọ láì jagun áàmì dákàlà mẹ́kà àwọn olùmọ́sọ́fà nẹ́bí wọ mẹ́kà ìkẹ́kọ̀ọ́lọ́rọ̀ fún olùmọ́ba ó wọ mẹ́kà bí aṣárata alfin aláfin bọ̀kọ̀ọ̀tìn ten thousand sojà ló ló kó wọ mẹ́kà kò sẹ́yìn kankan tó dà wọn ara mẹ́kà ń sá kíjokíjo ní gọ́ọ̀mẹ̀ntì àwọn ọ̀dẹ́gì ni wọ́n sá torí pé àwọn tó yẹ ti pọ̀ jù oore tó fi pè ní fásitì wù ní wípé àwọn tó fẹ́ wọ́n ìsìlámù tẹ́lẹ̀ ń retí pé a ah, tó bá lè mú Muhammad tó bá wọ mọ́kà tó gba mọ́kà padà àjẹkó ti ṣe ọlọ́run rẹ̀ ìjọ tó sì ti wọ mọ́kà kò sí ìdílé kan ìran kan náà rẹ̀ lágbáwá tó sọ̀ láti mọ́kà tó wọ́n ti kí ni mo gba ìsìlámù kò sí tolu ma tọ́jú àwọn yẹn kan sákì tó fídíò ní owó àdìrí pé tọ́ kálukú akọwọ́ rẹ̀ nígbà pẹ́tọ́ ní tọ́ ọwọ́ na tọ̀ dàpọ̀ àwájú rẹ̀ bẹ̀rẹ̀ sí ọ náà ní ọ fún wa. tó ànábì wa ni ọ̀gá ńgbàtà ẹ̀ lómi jáde ní òní òun náà ní òní àwọn òní bí àmẹ́ fáwọn àtàgbò múnú àmì ìfà kí lẹ́ rò ó yẹ kí n ṣe fún tí sọ ní à àwọn kí ni amọ̀pẹ́ni eré ní ọmọ ẹni eré kò sí inú ìta àmọ́ eré tí lọ́wọ́ ẹni eré kọjá kékeré kọjá ẹ̀gbọ́n tá mẹ́tò àbú wa tutù làkọ̀ ẹ máa lọ mo mo pírì yín ilá àyàfẹ́ bá mú kàjà lọ́wọ́ tó bá tó bá mú kàjà ẹni bá mú kàjà ẹ ẹbí lọ́kà balẹ̀ ẹni bá wọnú haramu àwọn sàábẹ́dẹ̀ ti sọ̀rọ̀ pé ọjà ti jẹ́ ó ti ń bẹ̀rẹ̀ Islam àmọ́ jẹ́ ìrìn kan tó jẹ́ pé gígò máa ń dà láàmú ah, <laughs> àwa àwa ah, àwa so ó fẹ́ràn ìjásáájú fáàrí pípọ̀ ànábì tó àmọ̀ pé fáàrí kò sí kankan tẹ́bá fẹ́ mú yàn ìbò ká bí ọjà ànábì wa ni àwọn sàábà tí wàá sọ fún pé Abu Sufyan ó fẹ́ ó ti ń gbẹ̀gbẹ̀ Islam ànábì nàìjíríà lẹ́yìn anabi wa sallallahu alaihi wasallam gbogbo ẹni bá wọ mẹ́kà tó bá wọ ara fẹ́ bọ́ọ̀lù níbi ẹ̀gbọ́n ọ̀fọ́ ọ̀kà ó dà báyìí gbogbo ẹni bá lè wọ inú ilé àbúkù fìyà ẹ̀gbọ́n ọ̀fọ́ níbi ẹ̀gbọ́n ọ̀fọ́ ọ̀kà tí a ké sáfẹ́ fún a èmi ló ọ̀rọ̀ tó wà ọ́ sẹ́wọ̀n pé wọ́n ní ikú ẹwà ní bàbá kí ni ní ma bo níyẹrẹ ikú ikú kíláàsì ẹwà ẹ̀yin náà ẹwà ẹ̀yọ ẹ̀kí ló wà lẹ́kí ni yóò sàmọ ọmọ yẹn yẹn yóò sàmọ ọmọ yẹn yẹn ti àá yóò àwọn ẹrẹ jà èmi mẹlẹni bá wọlé mi fún ara rẹ ló jáde wá lọ́wọ́ ní ashad aláìlá àìlọ́wọ́ òun náà tó fi ní ìdájá à mọ́tòmọ́ ìwà àlùfáàtẹ́ nígbà tó bá dé àrànṣẹ́ ọba dẹ́dà wà àlùfáàtẹ́ àti ìsèpáyà mẹ́kà náà. ọ̀rọ̀ ayé ẹ̀yìn náà ń bá yàrá òun náà wàrọ̀ àyíká náà ẹ̀rí ó wà ló fi ìlú mẹ́rin rọ̀ àyíká ọ̀wọ́n rí rọ̀ á nígbà míì a máa túmọ̀ sí alìmọ̀ tó ọwá mọ̀ ọwá mọ̀ dájú pé kò tí ì pẹ́ rà àyíká ọkọ̀jú rẹ̀ rí alẹ́tì tó fi ìdúlé tìmọ́ àrùn ọ̀tàjáde sọ́jọ́ tó ti lè wọ́n mọ́kà ìwọ̀nú ìsìlámù rẹ̀ dúró yóò tẹ̀ máa lọ́rùn níjọ́ yẹn kò dúró má ìyẹn tó fi yẹ ti kù lùú nà wọ́n máa wọ̀ sí ìlera eléyìí ó jẹ́ oyé wa gbólóhùn taari yẹn taari yẹn ẹ̀rí pé wọ́n sọ pé fi dí níkà fi dí kíni dí níkà wọ́n máa wọ ọmọ ẹ̀sìn rẹ̀ torí ẹ̀sìn yẹn ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ta ni ìṣẹ́ ìṣẹ́ àmẹ́rin ẹ̀sìn ta ni kò sọ láti rí pé gbogbo ẹni bá bẹ́ẹ̀ pè wá sínú Islam kó má pè wá sọ́dọ̀ ààrẹ ẹni bá bẹ́ẹ̀ ṣe lẹ́gbẹ́lẹ́gbẹ́ má pè ra ààrẹ sọ́dọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ tiwa jàmá tiwa tani jàmá ti. Tẹ́ bá bẹ́ pé èèyàn, ìlà àfẹ̀bí ilẹ̀ rọ̀bíkà, ẹ pa àwọn èèyàn sọ́dọ̀ Ọlọ́run. Ẹ àwa tí ó bá ti wa, tí o bá ti sọmọ alásàlátù wa tí ìbá ti ṣe nọ́sípàtì tí ìbá ti ṣe kọ̀rìbù tí ìbá ti ṣe ẹran ṣe ìjọ ọ̀la bẹ̀rẹ̀ gbogbo eléyìí. orúkọ lásán tá a kàlẹ́ òwe afẹ́ ṣiṣẹ́ orúkọ lábẹ́ gbé kíni tá a bẹ́ ti ṣiṣẹ́ pé àwa yìí afẹ́ ṣiṣẹ́ fún Islam kìlí bá fẹ́ ṣiṣẹ́ fún kíni ẹgbẹ́ wa. ẹ̀rí ṣe làwọn kan ti bá dé mi pé táwọn kan ò bá dé mọ́sálásí wọn ní kí ẹwà lọ masaki ọkàn mẹkọ so gbogbo gbàtà bá fẹ́ pé yẹn ẹ sọ fún pé àpè ọwá jọyìn ẹgbẹ́ o àpè ọwá jọyìn ìjàmá wa o tó o bá kírun mọ́tíláṣí wa gbogbo tí o bá ti bá ọmọ ẹgbẹ́ kí ni yóò máa ti kí ẹ mọ́ pé yẹn sẹ́gbẹ́ gbogbo ẹ association kìíní kan mm, ẹ wò wàhálà táwọn yẹn ń kò nínú ilé ẹ̀kọ́ gíga gíga lónìí wàhálà ìbágbọ̀ yẹn sì ni ngba ba ni muslim society of what muslim student society of ẹ̀rọ àkókò lókùtù ajẹ́kẹ́kọ̀ọ́ bá ti lè jẹ́ muslim abẹ́bọ́lọ́wà abẹ́ àbákàkọ́ wá ní Awa. àwọn ìṣẹ̀lẹ̀ tẹ̀tẹ̀ tó bá yà sẹ́lẹ̀ tẹ̀tẹ̀ sí yẹn wàhálà ni ọba adábàbà ti pè wọn alákèésí ìyẹn ní kulú náà wọ́n máa wọ̀ sí ìdílé ńlá wọ́n máa wọnú ẹ̀sìn tọ́lọ́run ẹ̀sìn tani ẹ̀sìn tọ́lọ́run àfùwájà wọ́n máa wọ̀ níjọ níjọ fáwọ́dì onáfẹ́lẹ́ ti jàmá àtà àwọn olùmọ́ni kò tí ọdún méjì wọ́n bá ka àwọn yẹn wọ́n bá rí wọ́n wá bá wọ́n tó abẹ́dẹ́wò abẹ́gbà islam adéwò abẹ́gbà islam adéwò abẹ́gbà islam. arákùnrin kan tí o bá jẹ́ eh, abúlé ìgbèfárí nígbà ògbà islam tó kọ́ àjọmọ́ rẹ̀ wá <laughs> tàbí tí o bá jẹ́ jẹ́jẹ́ fàdé kan tó kọ́ àjọmọ́ rẹ̀ wá pé gbogbo islam èmi sì lórí ìdílé àbí ìran wa gbogbo islam so wọ́n ní ìmọ̀lẹ̀ kan hàn níwájú rẹ̀ báyìí pé mo fẹ́ kó o fún mi lámì kan tí n bá bọ̀ tó gbàgbé gbogbo islam rẹ̀ wọ́n ní ìmọ̀lẹ̀ ẹ̀jáde lójú rẹ̀ ànágbàdà kọ́mọ́ gbé lọ́wọ́ àwọn ó sọ di nǹkan mi ó ní kó máa ń gbé sínú ọ̀pá kí ìmọ̀lẹ̀ wọn ní kó máa tàn lára ọ̀pọ̀ wọn pé tó bá dé bẹ̀rẹ̀ sẹ́yìn ní ìṣẹ̀lẹ̀ ìgbà. tí ìwé lẹ́yìn bá wọ bẹ́ẹ̀ gbogbo ìdílé yẹn pátápátá mẹ́ta Islam ìyẹn ló fà á gbogbo bí táàmẹ́bì òde wọ́n wá gba Islam lọ́wọ́ rẹ̀ ọ̀yà ẹ̀sọ́ bí táàmẹ́bì òde ànábì ògbọ́n dábàṣà kò débò òde Ethiopia kò dé Áfíríkà <laughs> ó wá kúrò láyé kò tí ì ọdún mẹ́ta sí mẹ́rin ìsìlámù ṣe kí ni kò wọ áfíríkà àjẹpá nàbí ò tí kúrò láyé gbogbo jẹ ní rọ́ọ̀tì làárọ̀ pátápátá ìsìlámù ṣe kí ni ló ti wọ̀ láì kó dagun ó lọ so àwọn kálukú làwọn èèyàn wá islam yìí fi tó spread pẹ̀lú kí ni pẹ̀lú dà ìdí nílá nígbẹ̀sìn ọlọ́run àfúwádá níjọ níjọ òun náà lè fi ṣẹlẹ̀ bí wọ́n ti fastest growing religion in the Europe now kéré Islam tẹ́ bá lọ sórí nẹ́ẹ̀tì dáadáa ẹ máa rí ibi tára Europe ara Canada tó di ara London ara England wọ́n sọ pé àwọn ra ilé ìjọsìn àwọn kan àwọn ẹlẹ́gẹ́ ni àwọn ń bọ́ mẹ́sì wọ́n ta wọ́n ta wọ́n ta church láti di wọ́n ta church the sell church pé ẹ̀gbọ́ a lè mánéjì rẹ̀ mọ́ ẹwà rà lọ́wọ́ wa ẹ rà so Islam tẹ́lẹ̀ tán gbé lọ bá wọn onídìí tán gbé lọ bá wọn nínú ilé wọn lọ́sẹ̀ kí ló ti ń dìde tẹ́lẹ̀ àwọn lọ ni àmọ́ sìn àwọn bá ti dà fa practice Islam ní ní France bẹ̀rẹ̀ ní France ti burú tó gbà e, wọ́n sì wò pé ee nínú òun èèyàn kó wà àwọn àpọ̀lọpọ̀ bàbá àbá àwọn ọmọ ọmọ nàìjíríà àwọn ọ̀rọ̀ tó ká sàlátì ní amẹ́ríkà àsàlátì sẹ́dẹ̀ wọ́n tún kó amẹ́ríkà níbi tàbí tẹ́ tó bá gbé ẹni kíni wọ́n tún kó débẹ̀ náà tó bá ti rí bẹ́ẹ̀ fàṣàdé yóò máa jẹ́ jàwáàbù ṣáàtù ìdá tó bá ti rí fàṣà èsì rẹ̀ ni pé tàbí máa tàpọ̀ mọ́ ọlọ́run rẹ̀ bihamdi pẹ̀lú kó máa dúpẹ́ tàbí ìyẹn ni pé wọ́n máa wípé kò jọ táwọn èèyàn sìn wọ́n máa sọ pé ọ̀kan ṣoṣo ni tàbí oníkòjọ ohun táwọn èèyàn lè fi wé bẹ̀hámdì pẹ̀lú pé o dúpẹ́ fún bóun ló ṣe wá tàbí fíríkù wá máa wá lálàforíjì lórí gbogbo kùdìẹ̀tìdìẹ̀ ti há tí mo tún ti sẹ́ ìtàn báyìí tí sẹ́ ìṣe ó sì tí ó bọ́ ojú rẹ̀ báyìí ibẹ̀ láti rí pé bẹ́ẹ̀ máa ń ṣe nǹkan tó bá jẹ́sẹ̀ ọlọ́run ó máa rí pé èmi mo pápẹ́ẹ̀tì jù tí o bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ wo là nẹ́bì bá tọ́lọ̀ tó ń sọ pé wá tẹ̀dì fíríkù à máa wọ aláríkìní aláforíjì ìgbẹ́ láti rí pé lùsáwò ló wá ní kọ́kọ́rọ́ kan ṣoṣo tó lè fi gbogbo nẹ̀ kò gbọ́dọ̀ ọlọ́run kọ́kọ́rọ́ kí ni èmi lò máa asàkìtòrò wà. tó máa rò pé ẹ à lágbájá ẹlẹ́sẹ̀ ni kàlẹ́ ẹ̀rí gbogbo gbà asàfúlà táà ní ọmọ ẹ̀sìn lára wo kọ́kọ́rọ́ kan kì í tẹ̀sẹ̀ nìkan ní wọn mú yẹn wá foríjì ọlọ́run. nítorí wọn lè bá àdáyé sọlọ wọn àlọ́ mò ń máa wá ọlọ́run mi lálàfóró sí mi àtọ̀mọ́ra fi kó lè yọ wà láìla olú alábi ni mo máa ń tọrọ àforíjì ọgọ́rùn-ún gbà láàárọ̀ àti nígbìnrin àti èmi àti ní wọn kọ́ ajẹ́ pé àwa náà gbọ́dọ̀ jó já torúkọ bá bá aláàkọ́kọ́ aṣọ́lá tó lóṣù ó ní wà kó ní tó sẹ̀dẹ̀ ìrú rọ́bà mọ́ bẹ́ẹ̀ bá mọ láti bẹ́ẹ̀ lóhùn ni mo sọ fún yín pé mi ò ní fi gbà lọ́wọ́ yín ìsẹ́dẹ̀ ìrú rọ́bà mọ́ ẹ̀wọ́ náà ọba yín lálábórí yìí bẹ́ẹ̀ bá ti lè ṣe yúrísílì sàmáà yúrísílì sàmáà àlẹ́kùn odò ìkẹ́ yóò máa ti sọ́mà bọ́. bọ́dà ní tí ó kọ̀kọ́ pé wáyé gidi fún bí a kù ẹ̀ sọ tó tó lọ́wọ́ kọ̀kọ́ fún ní ó lówó bá lè sọ̀rọ̀ àforíjì owó ti kí ni owó ti tó bá lè sọ̀rọ̀ àforíjì ọmọ òde tó bá lè sọ̀rọ̀ àforíjì àgbàláyè nílẹ̀ lẹ́sìn pé àfáàwà Abu Hurairah radiyallahu anhu àdọ́ ọlọ́mọ̀tàlá yóò ti ó ní àkọ́kọ́ hadith tí àfáàwà Buhari fi sí àdíṣì rẹ̀ ó ní kẹlìmẹ̀tánì ọ̀fífàtánì alàlùmíta tẹ̀kílátánì ìlmìlá wá pé subhanallahi wa bihamdi subhanallahi ìlàbí ọlá tí bẹ̀ fún gbóló yẹn tí ẹ̀bá lè wí subhanallahi wa subhanallah alazim anabi ní rìwáyà mi ó lẹ́ni bá dúdú subhanallah wa bihamdi subhanallah alazim ó ní wọ́n fi gbìgbì dádúgbò kan fún nínú mo nínú gbàlẹ̀ jẹ́nà fẹ́ẹ̀ bá ní mẹ́wàá lónìí wọ́n ti gbìgbì kí ni o pẹ̀lú fẹ́ẹ̀ subhanallah wa bihamdi subhanallah alazim wàláwó káàmì mísìlù zábàdì báhà kódà tí ẹsẹ̀ yẹn bá pọ̀ tó dàbí kí ni òfò subahánàlá wàbàhàmìlì subahánàlá nínú àgbọ̀lọ̀ táwọn olùmọ̀ẹ́ni kò dá kéèyàn má lè rí kódà bó jẹ́ ẹ̀mẹ̀ta láàárọ̀ àti nírọ̀lẹ́ fún òtó wọ̀ ó ní subahánàlá wàbàhàmìlì adada khaliki waridọ nafsi wazinata arushi wamilada kalimati gbọ́dọ̀ yẹn gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá wà káàrù kankan sí àwọn àkàrù tó fẹ́ káyì agbọ̀dọ̀ fojú tó pé ń wà ráyè tí ò bá rí àkàrù tó fẹ́ káyì agbọ̀dọ̀ mọ́tò wọ́n ṣe alákọ̀ọ́kọ́ ni asafúnla ee asafúnla kọ́ọ̀bálẹ̀ ewu ẹyọ kan kọ́ọ̀bálẹ̀ ewu mẹ́ta asafúnla wà àdúgbò ilẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì ni subhanallah wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshi wa mdada kalimati ẹlẹ́ẹ̀kẹta ní bismillah alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wa la fis samaa wa huwa as-sami'ul 'alim ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ ní la ilaha illallah wahdahu la sharika lahu lahul wa lahul hamdu wa huwa 'ala kulli shay'in bẹ́ẹ̀ ò lè kàkàrù kankan láàárọ̀ àti níwọ̀lẹ́ ògbọ́rọ̀ fẹ́rẹ̀ ẹ̀sẹ̀ èyí gbọ́dọ̀ pé kí n wá sí ẹ̀ ráàyè kò gbọ́dọ̀ fẹ́rẹ̀ sílẹ̀ ẹ dàbí kí lọ fẹ́ fà èlò táìmù ní ó gbà wá tòró ńlọba dára sọ pé fàṣàbí ajẹ́pẹ́ ànábì kọlu ń sọ fàṣàbí antum ẹ̀yin mùmìnì ẹ máa sàpọ̀ mọ́ ọlọ́run yín bí hàmdi rọ̀bíkà kẹ́jú pẹ́kọ́ bá tó dá yín wá sí náà sí ẹ má bàa forí jí lẹ́lẹ̀ ìnà lórí àwọn subhanahu wa ta'ala kó tó dá wa káàdà tàwọn abẹ́. kótó dá wa káàdà sáwọ́ ọba tí olùgbà tuntun bá ní kótó dá wa kótó dá wa ló tó pé rẹ̀ ní kíni sáwọ́ àwọn tí mo fẹ́ dá yìí wọ́n máa bẹ́sẹ̀ wọ́n máa wọ́n sì máa lé kíni wọ́n máa tó lórí nínú aláha dábàjọ́ àwa yóò tí dùn bọ́lọ̀ ọlọ́run yóò bá mi nígbìrì ó lálàkùnrin awọ àdá kò sí ẹsẹ̀ tó yẹn lè dà tó bá ìpara sọ́dọ̀ lọ sọ́dọ̀ nìkúrí ẹ̀sìn awọ àdá ó ní mo nífẹ̀ẹ́ ru ẹ̀kọ́ ní aláfíìlú síkàtò lè bọ̀bá lára fa ààlà ẹni tí máa tètè yára gba tuntun bẹ́ẹ̀ rú sẹ́yìn bá ti gbogbo àárọ̀ rẹ̀ tó bá yìí sẹ́ náà tó bá ku wákàtí kẹ̀tí ó lálẹ́ tó bá wọ́n bá borí ọlọ́run lọ́la borí ọlọ́run balẹ̀ rú yóò gbà yóò forí gbogbo ẹ̀fẹ́ rẹ̀ bí ọlọ́run

الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد نعم سورة يوكا ونسورة تبت يدا so àwọn súwà Al-Qur'an ni mo láwọn kọ tó mọ ń pọ so súwà yìí mo lè fi ní kí ni súwà tó tàbí

torí gbàgbọ́ sọ̀rọ̀ tàbẹ́ ìparun ègbé ọ̀rọ̀ àwọn kan ní súra yóò dẹ̀ tó kọ́kọ́ sọ̀kalẹ̀ bí ó jẹ́ wípé níbẹ̀rẹ̀ ìgbà tábẹ́ẹ̀dì kọ́kọ́ ń polú ìsìlámù fáwọn ohun ọ̀rọ̀ àwọn kan àdìpé súra tó nàìjíríà súra tó nàìjíríà sọ̀tà mẹ́rin kó tó ṣe é jẹ́ra ni wọ́n ní sọ́ọ̀ ìdàrọ̀ sílẹ̀ sọ̀sọ́lọ́m jábàlú abi kẹ́yì àdábì fún òkè kan nínú àwọn òkè tó ga lókùn lọ́mọ́ka ó wá ní àwọn ẹjẹ mọ̀ pé téèyàn bá bẹ́ẹ̀ pé ẹ gbà wá o àgbóló kò sẹ́ni tí ó gbọ́ tó lè dégé tí ò ní jáde ọlọ́mọdé àrí ìgbé rẹ̀ ẹ gbà wá ẹ gbà wá ẹ ẹ̀bọ̀kálukú ní bá ṣe máa ń ẹ tẹ́ ẹ bá ti lọ ẹ̀tọ̀ àti wàhálà ló dégé ní wàhálà bẹ́ẹ̀ náà lárúbá láwọn àgbóló kan sábà gbé yàn jáde kí ni gbólóhùn sábà ẹ̀ ya á sọ bá á wẹ̀ yìí ẹ mo pè yín okùnrin bụ jáde gbólóhùn yẹn mo gbogbo ọba jade jáde bá bá bá bá bá ó ní èmi ń kì í lọ ó ní tí bá sọ fún àwọn ọmọ ogun kan àwọn faraṣọ àbáwọn ẹsìn kan fẹ́ jáde báyìí àtúnṣọ́ dìbò ní tẹ ẹ bà mẹ́bọ́ ọ̀nà àgbàgbọ́ tó bá àmọ́ sí kí ni tó kù rọ̀ ó ní èmi rọ̀ṣúlùmá ìlẹ́kùn bẹ́yẹ̀ mẹ́rẹ̀ẹ́dẹ́ yìí àdáàbùṣẹ́ mo jẹ́ òjíṣẹ́ ọlọ́run sí yín látọ̀dọ̀ ọba tí gbà mọ́ rẹ́sì kí ni tó lè kókó à àwọn ìbá wojú ara wọn à àròkó fẹ́ fún alábàárì kan pé à ẹni ó kọ́kọ́ sọ̀rọ̀ nínú àwọn kú rẹ̀ ni. abẹ́ ó lè kó mọ́tà fáwọn ẹ̀ka wa lọ bí o bá ní kíkú ní o bá pa ní tòde òní pa ní. ibi táwọn ẹni tó kọ́kọ́ ti ní problem yìí mú ní ilé wọn ìdẹ́tẹ̀ wọn ìdẹ́tẹ̀ àtẹ́tẹ̀ yẹn àánú ọlọ́run ní téèyàn wọn bá bí yẹn lù kan tó ti tẹ́ lù kan tó ga nílùú rẹ̀ à oore ni òkè sábà fọ́pọ̀ wọn ni nígbà tá ti Gánà dé <laughs> nígbà pẹ́ Kánò fẹ́ dé kí ni àmọ́ àwọn tọ́lọ́ bá ti fún ẹ̀fánú àwọn yẹn ni.

Ah, látòmí tábàlágà máa bí ẹ̀yẹ ọwọ́ alóṣèlú àwọn olùmọ̀kánlẹ̀ ìwáyà kan ní ó gbọ́wọ́ rẹ̀ méjèèjì ẹ̀rọ kí tí ẹ̀bá gẹ̀rẹ̀ èèmù màrí ma o wọ́n lọ́wọ́ tó kó lọ́wọ́ gbọ́wọ́ rẹ̀ gẹ̀ èèmù màrí ma o à égbé kó máa bá ọwọ́ rẹ̀ tó sọ so ó gbọ́dọ̀ yàtọ̀ bí aláàbàjàmáta ni so bẹ́ẹ̀ ni túwà ìfẹ́kẹ́ ní ìlú lọ́ba láwa ní tábì. ẹwú èyí tọ́ba dẹ́dà fún tàbá anájọ́ dẹ̀ kúrú àti sọ́ọ̀fù àti ká tìbọn kú rẹ̀ ní. torí pé amẹ́ntọ̀tọ̀ náà tọ́ba dẹ́dà gbé ní lọ́wọ́ kọjá kó fi gẹ́gẹ́ pamọ́ ó ní tàbá ẹgbẹ́ yàdá ọwọ́ àbíláhàd ẹwà pẹ̀lú kí àbíláhàd bàbá eléjò ẹni náà eléjò fèrèfèrè àti ìparun kó máa bọ́wọ́ méjèèjì rẹ̀. àwọn olùmọ́ni yàdá yẹn ìtìlá kòlùjòzì wà ìrádá tó kòlì ọwọ́ nìkan ọlọ́lọ́run ti kí ni wọ́n lé gbé èèyàn ọwọ́ bá kí ni gbogbo ara ọlọ́mọdé ṣẹlẹ̀ sí wọn mọ́jọ bọ́ wọn gbogbo ara ẹni lọ́nà sí ìparun ọmọ látọwọ́ ọmọ jóná látẹnu ó jóná láti orí so Allah subhanahu wa ta'ala torí wípé ó bẹnu àtẹnu òjíṣẹ́ Allah ọba adẹ́dàá pàgbàlagbà ni òwò pọ̀nkú ni ọba aládé tàbẹ́ ìyàdá ọwọ rẹ̀ méjèèjì kó máa bá wàtábà ti parun kò wá kó máa bẹ́ẹ̀. mọ àbúná mọ yẹn mọ àkọ́kọ́ yẹn mọ náà sí àná mọ ẹlẹ́kẹ̀jì wà mọ kàtàbà wọ́n ní mọ yẹn mọ mọ ni mọ kò lè wà mọ kàtàbà owó ò lè níbi kípa àwọn mọ́ba àwọn olùmọ́ni torí kó ní owó ó jẹ́nu ọlọ́lá mẹ́ka ìyẹn ni pé kò lè rọ̀ ọ́ lọ́rọ̀ níbi kí sẹ́ ọba dẹ́dà yìí kó mẹ́tẹ́kì ní kó mẹ́tẹ́kì ní lọ tó bá ná gbogbo owó owó ọ̀nà lọ́rọ̀ fún bẹ́ẹ̀ wà mẹ́ka sábà àti gbogbo tó ṣe nínú iṣẹ́ ọba aláàbí kò tún wá mọ́ bẹ́ẹ̀. sàyẹ́sù àwọn olùmọ́ni ọ̀rọ̀ yìí ó wà nù tàbí buhari nàìjíríà nínú táwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ kò jíjọ ọlọ́run torí pé bá ànábì ṣe sọ́njọ́ náà ó wà fún àwọn tí wọ́n takò ànábì tí ò padà gba islam tó padà bẹ́ẹ̀ torí pé wọ́n ti sí ilé rẹ̀ báyẹ̀ lànà yóò padà wọ́nà ní àbáyọ̀sí ẹ wo oorun Abu Sufyan bọ́nà kéèyàn bá ànábì jagun pọ̀ kiri for more than twenty years kò sí ogun tá lọ tá Abu Sufyan lọ more than twenty years ó sì padà gẹ́gẹ́ bàbá Abubakar abuku aba pẹ̀lú àìrínà rẹ̀ kò gba Islam ọ̀ntì yọ bàbá tó mẹ́ka tí wọ́n ní kálọ̀ gbé wa àtàlọ́lọ́ alábìíní Abubakar Abubakar wa bá nàbẹ̀ kó sí ọlọ́ bàbá mi náà bẹ́ẹ̀ lọ́lé dáàbọ̀ alábìíní lọ gbé wa. so kótó dé alábìíní rárá àwa ni ojú àlọ́ bá alábìíní wa lọ bá dání olùbá bàbá Abubakar lọ́lé abaku aba. nígbà táwọn ẹni bá wọ́n ní irun orí bàbá Abubakar lẹ́gbẹ́dá lọ́wọ́ ní ọlọ́mọkọ̀ ayọ́ tó àti bàbá ẹ̀ ìwọ̀n orí àti máa gbọ̀ gbogbo ẹbí kíni kò dìde wáyé anábìlì tẹ jíru hàbà ẹ lọ sí ìdìrún orí àti máa gbọ̀ yẹn àá ẹ tí ì bẹ ẹ dá ìrẹ wọ jẹbi ẹbí ń sàwọ àdá àmọ́ ẹ má dá ìrẹ ti píláàkì ọ ẹ lọ tó mọ ẹ ẹ̀ka àwọn ọ̀gá máa lọ gbọ́dọ̀ yẹn pé ẹ lè tónu ṣéwú ọ̀pọ̀ náà sábà máa ń dẹ́gẹ́ni ọmọ dá ìrún àgbà wọn látara gbólóhùn sábà ẹ̀dùn sọ̀rọ̀ ẹ wọ́n yẹn náà bó ti pẹ́ tó kó dẹ́gẹ́ni ẹ wá wo ó wá kú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ just go oṣù ká bọ́dọ̀ kan lọ́wọ́ bí nípa ẹgbẹ́ Islam àmọ́ bu láàbí ìṣẹ̀kọ́ yóò ní ìlú nípa Islam fàyẹ́sìlà náà yóò wọ iná kò sọ pé sáwùbà fàyẹ́sì àbẹ̀kú láyé rẹ̀ iná eléjò pere kí wá tó nìkan wá àtòun àti ìyàwó rẹ̀ ẹ̀ mọ́tọ́ ìyàwó rẹ̀ ní ụmụ umùjẹ̀lélì umùjẹ̀lélì àwọn olùmọ́ní tẹ̀mọ̀ ìyàwó ọkú ẹni bàbá ní ma lédi ìyá ní fún ìyànà ìyàwó ọkú wọ́n máa ń gan wá wá wá wá wá òṣìṣẹ́ pé ìyàwó ọ̀nkú rẹ ni ó sì wá nú ẹni tó náà fún òwò àmẹ́bí pẹ̀lú ọkọ rẹ tó wọn níjọ́ tí súrà yìí sọ̀kalẹ̀ tó gbọ́ ó lọ ó já lọ bá àmẹ́bí níbo níbi náà mọ̀ká àtọ́nà tó fún pé á lẹ́nu rẹ̀ náà lójú ọkọ mi ń kọrin mo gbọ́

ṣe wọ́n ti tó tó lé wọ́n yàrá kiri òkúta mẹ́lẹ̀ gbẹ́ ẹ̀rọ láì àbákò sọ kankan ló bá kó ta àbákò bá ní ya Rasulullah máa à kò mọ rí ẹ Ànábì sallallahu alaihi wasallam àkàbà lọ ọba sọ̀rọ̀ àhà ọlọ́run ti ní òkúta ìlú ìlú rẹ̀ àwọn ìwà yà kan sọ fún wa wípé yàrá bàbá kiri tó káyà kan ní tó wà ní suratul Isra فإذا قرأت القرآن جعلنا بينك الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا bí àbá máa ń ka kùránì dáadáa ẹ̀rí bá wọn ní àkùránì ní máa sà nígbà tá a wà ní ìdájí sànàwíyà bẹ́ẹ̀ bá lè sa kùránì à wọ́n máa sa kùránì tó pọ̀ akọ̀rẹ́ ó máa mọ̀ àwọn ènìyàn ní máa rántí rẹ pẹ̀lú orin àti ìwà lè ìdúró bẹ̀kọ̀ yáwa náà ń bá wọn yáà ọka kùránì wọn ọmọ ṣe kí ni ọmọ pẹ́rán níbi tí gbàgbọ́ yẹn wà láàrin máa ń sa kùránì púpọ̀ wọ́n lè máa wọ̀ méjì kí ni ó kọ rẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ nǹkan bí àwọn èèyàn gbà pé kò rọrùn kéèyàn máa ka kó máa parí ẹ̀kọ́ tó máa kó parí lóṣù kan kó parí lóṣù kan kó parí lóṣù kan tó oṣù ní oṣù kí ni yóò máa parí ẹni tí ó tuntun báyìí dáa kọ́ra gbogbo bàbá bá ti ń kà gàálùmọ́ báyìí náà kà alukurani yóò tún máa fa kurani náà kó tún máa wá ọtẹ ìsọ̀rí ẹ sígẹrẹ àgbélépọ̀tà èyí bá ń kà gàgà kí ni àgbélépọ̀tà gàálùmọ́ báyìí náà kà á kọ́ di láàrin rẹ àti ẹjọ́ tẹ́tẹ́ láàyè nínú nàbìlì àkẹ́rà ẹni tí ó ní bàbá tó sáré sí yàrá ìdáàbà á kọ́ di gàgà màsúwà tí ó bọ̀ ọ alábàákiri ànábì sọ̀rọ̀ yẹn náà fún sí ni abákẹ́ tuntun lọ́ba aláàbí sọ̀yẹ́ fúlá náà máa ń yóò wọ ọmọ eléjò mèremère wà múra àtiwọ́ àtúnwò àtìyàwó rẹ̀ hàmẹ́látàlà hátọ́bì kíra àkẹ́nìkìní hàmẹ́látùlẹ̀ hátọ́bì ẹni tí máa kó ibi ìfẹ́pẹ́ wọ́n ní àwọn kan ní rárá hàmẹ́látàlà hátọ́bì ẹni tó jẹ́ wípé òun ní wọ́n ní kí lára wá ní hàmẹ́látàlà hátọ́bì wọ́n ní Kini kan tí ń yàgbẹ́ mú kíní ìfàṣù adìẹ tí ń sùn parí wọ́n ní tí ń bàbá ní àmọ́ látàlá ẹni tí ń gbégi tí wọ́n yìí ó lé ń gbé jọ àwọn kan rárá àmọ́ látàlá hátọ́lì wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé ẹni tí àwọn òṣèré àwọn information carrier àwọn àmọ́ àrọ́ọ̀dì ètò ìrìnlẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ àkọ́kọ́ rẹ̀ wọ́n ní fún ara rẹ̀ lójú ọ̀nà tá nàbì máa gbà lọ mọ́sálásí ibẹ̀ nínú lọ kéde ẹ̀gbọ́n sí lọ́ba adẹ́gbà ti lè padà fún pé àmọ́látàlá hátọ́bì ẹni tí máa kógi sójú ọ̀nà kalẹ̀ fún ọ ẹ̀wù wọ́n máa pẹ̀lú alámọ̀rí yẹn ní àjẹsà òun jí sí aburú tẹ̀yàn tí máa jẹ́ ọkùnrin rí torí ẹwọ ìdú ṣe ìjọba dọ́dà ní irú yàrá mi jẹ́ wọn tí àwọn abẹ́ni tí máa jowó èyí ẹni tí máa jowó èyí láyé tó bá láti kí á mọ̀ lọ ikùn rẹ̀ ó ti kí ni yóò wù báyìí wọ́n ní yóò tún wá wá lẹ́ni tí ó máa rìn bí ẹni tó ṣe kí ni tó mutí wọ́n nítorí kí ni olówó èyí ó fi máa rìn bí ẹni tí ń mutí wọ́n nítorí pé wàhálà ló fà àwọn èèyàn sí láyé lórí ẹ̀ máa ń gba owó èlé tí máa ń owó èlé a ẹ wò ìjọwò lásán owó ìtàn ìjọwò lásán owó ìtàn àwọn yẹn lè kókun tó lórí owó èlé torí bẹ́ẹ̀ ṣe ń fún mi téèyàn bá yẹ jáwó báńkì kò sún ẹ̀ sanwó báńkì náà rí ìgbà tó bá yẹ yóò ti di kí ni ìlọ́po ìlú sixty thousand ló wá di kí ni ló ìbáyà ta dòkèrè sobolaki lọ amalafala hakọdu ọba aláàánú igi ìtẹpẹ tí ma kó di yẹn tí ìyá ọba aláàánú torí tó ṣe yẹn wọn ló dóbìnrin kan abiyè lónà àtọkọ rẹ ọba aláàánú tí ìyá ìhónókìá lọ́rùn rẹ wọn ó sokùn mọ́. bó ti ga bíi láyé wọ́n yẹ yẹrẹ ju alùpùpù hàpínú okùn kan kan oníjìní oní nẹ́tì kan tó wọ́ọ̀tì kan ọba dábàá ni bí téèyàn ti wọ́ọ̀tì láyé tó bá fi pa bẹ́ẹ̀ ni wọ́n fi yẹpẹrẹ wọ́n abdi allah subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn mọ́jà bọ́ wa bàbá wọn mọ́jà wọn fà sí wa lọ́rùn já kú láyé lẹ́nu ìgbàgbọ́ ọláyé tó méjì lọ́nà wàlà haúlà wàlà pọ̀ ẹ̀rí pé tàbátì àdá àwọn yẹn fẹ́ kà gan nínú mọ́kà tàbátì àdá fún mi o nígbà máa ní àtúntà tàbátì àdá sí ọ yẹn lọ tàbátì àdá bọ abilà àbí wọn ti pèlè kì í tèmi tó kò sí èpè nínú ọlọ́run sẹ́fún àtúnṣẹ́fún kò dẹ̀ alẹ́ ẹlòmí ò fẹ́ àwọn tàbátì àdá tó rí ibi gbégbé ìgbẹ́nu rẹ̀ bàbá kéwúlé tàbátì àdá gbà kan a máa ṣe ẹ̀wà Allahu Akbar ẹ̀wà tó fẹ́ kákínni ó fẹ́ ka tàbátì àdá <laughs> inú sùúrù àti kébèrè gan bẹ́ẹ̀ wípé a ka tàbátì àdá kan jẹ́ ó pọ̀ ọ́ gbẹ̀túrí pé àwọn èèyàn nígbàgbọ́ pẹ̀lú Al-Qur'an náà wọn nígbàgbọ́ ẹrú yẹn kan wò sí lára ẹni tí kàbí lé pékèdè wà níbi ni wà padà ó da kájú kí ni àgbáyé ma tí a bá ka bàbá tí a bá fún yàn ló lọ pẹ̀lú ìgbàgbọ́ tí ẹ bá yẹ tí ẹ ó ṣe kí ni tó bá yẹ jẹ́ kékeré tí ẹ ó ṣe kí ni yóò bá yẹ ẹ má dàgbà gbé ìṣẹ̀lẹ̀ kan jẹ́ lórí sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lórí àtẹ́gùn náà àti aláàbòdà mọ́ta àti ọ̀ṣọ́ à subahana kala bi alhamdulilayi ashadu allah